tí o bá kí n ṣe wípé àìrí ọ̀nà àbáyọ mi má rárá tó ṣe pé obìnrin ẹ̀ dẹ̀ ń bẹ nínú difficult situation sokobìnrin ló ń gun ọ̀kadà lẹ́yìn ọlọ́kadà eléyìí nǹkan tí ó da ni torí pé ara wọn ó mọ kanra wọn bẹ́ẹ̀ ni àyà rẹ̀ ó lè mọ kan ẹ̀yìn ọlọ́kadà yẹn kò sí nǹkan tó burú kí èèyàn gbé obìnrin sí ẹ̀yìn ẹ̀yìn kan gùn that is pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ ìyàwó èèyàn ẹni tí ò bá kí ń ṣe ìyàwó èèyàn kọ́ kíyàn lè gbé e síbi irú ẹ̀yìn rànkúmí àbẹ́yìn ò lè gbé e sí eléyìí ó dìpẹ́ǹdì tó bá ṣe pé nǹkan yìí ó gbà wọ́n délẹ́fù wípé ẹsẹ̀ wọn ò ní máa kára wọn so ló fi jẹ́ pé obìnrin ń gun ọ̀kadà eléyìí ó kì í ṣe nǹkan tó dáa obìnrin tó ń gun ọ̀kadà lẹ́yìn bàbá ọlọ́kadà kò sí bí ìtàn rẹ̀ kò ṣe ní máa kan ẹgbẹ́ bàbá ọlọ́kadà yìí àbọ́kùnrin tó ń gun ọ̀kadà yìí ibi ẹsẹ̀ rẹ̀ bí ìtàn rẹ̀ mọ́ bí orúnkún yóò máa kan ẹgbẹ́ nìyẹn obìnrin mi máa ń rísíkì láìfù ẹ̀ yóò wá lóhun akọ ẹgbẹ́ òun ó kọ sí ọlọ́kadà so eléyìí tó bá jábọ́ yóò jẹ́ nǹkan tí ó wà dangerous fún so tí o bá kí ń ṣe wípé àìrí ọ̀nà àbáyọ míì má rárá tó ṣe pé obìnrin ẹ̀dẹ̀ ń bẹ nínú difficult situation so kóbìnrin ló ń gun ọ̀kadà lẹ́yìn ọlọ́kadà eléyìí nǹkan tí ó dáa ni torí pé ara wọn ó mọ kanra wọn bẹ́ẹ̀ ni àyà rẹ̀ ó lè mọ kan ẹ̀yìn ọlọ́kadà yẹn ló fi jẹ́ pé a gbọ́ lára àwọn nǹkan tí àwọn ọmọ ìyá ti sọ òun ni ọlọ́kadà mi yóò máa mọ̀ rézì sí tiẹ̀ yóò rézì ẹ̀ sókè ni nítorí pé tó kó lè jásí kòtò tó bá jásí kòtò obìnrin yóò fi wá síwájú yóò fi igbá àyà rẹ̀ yóò fi na ẹ̀yìn ọkùnrin yẹn nítorí pé ó fẹ́ jẹ́ kí iwájú obìnrin yẹn kó kẹ̀yìn ó láwọn mi nú àwọn tó ń gun kínní ìtàn kọ̀ǹfẹ́sì pé àwọn ọmọ ń ṣe tó àwọn ọmọ ń ṣe tó kí ló mú ẹrẹ́sì sí tì í sókè ìbá àwọn tán ṣe wá ti ṣe bó ṣe kí ló tó fi gbẹ́ gbé sí tì sókè ó ní tòótọ́ ìpè táwọn ọmọ fi ń ṣe ó nìyẹn yóò tẹ̀kẹ́ ara ẹ̀ ní wàhálà láti ṣe kìíní yẹn ṣùgbọ́n ní enjoyment kan tó fẹ́ mọ rí ń bẹ́ ṣùgbọ́n tó yẹ pókè ọkọ ló ṣe sí tiẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé ìyàwó ẹ̀ ló fi ń gbénú àwọn obìnrin eléyìí kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n pé pé ó mọ̀ fi gbé obìnrin olóbìnrin àbóbìnrin olóbìnrin òun náà ló ń fẹ́ gun ọ̀kadà àwa ló ń wo mind so eléyìí nǹkan tí kò bá a mu ni anabi sallallahu alaihi wasallam ó ti sọjẹ́sì fún obìnrin kan rí pé kó ń gbé ní kó ń fi rànkúmí gbé obìnrin yẹn wá ní fadakartu ghayrata zubair ó ní wá rántí owó ọkọ mi azubair láti zubair bin awam obìnrin náà ni asma bintu abibakri asmọ́ ọmọ abubakri ó jóbìnrin kan tó ṣe wípé ọkọ rẹ̀ òfin bẹ́ẹ̀ ní much lọ́wọ́ tó ń ṣe azubair bin awam ọmọbìnrin yìí òun ló máa lọ wá koríko ní ó lọ pa koríko tí àwọn rànkúmí abẹ́ṣin ọkọ rẹ̀ ó jẹ ní nǹkan bíi three miles bíi three miles away from Medina ni ó ti lọ pa koríko yẹn wá ṣèjọ́ kan wá ń bọ̀ lọ́nà tó gbé kinní yẹn sórí anabi sọlá asan wa pàdé ẹ anabi wa ni kò ń fún ní free ride dé Madina sọlọ ń fẹ́ gun tẹ́lẹ̀ ó ní fàdàkàrtù ghayrata azubair mo wá rántí pé ọkọ mi máa ń jowú gan sọlọ wa sọ fún asan pé òun yọ̀ǹda sọ̀ǹgbà tí ó wá délé ó wá nàrétì ẹ̀ fọ́kọ rẹ̀ ọkọ alóòbá ti gùn tí wọ́n á ti wọ́n á jowú ṣánábì sallallahu alaihi wasallam ni màá máa jowú ni so ipe àìgùn yẹn gan ó ká mi lára ju ipe kó gùn lọ that bó o ṣe gùn yẹn ó dùn mí ju kí ni tó bá gùn lọ tó bá gùn kò lè dùn mí torí pé anabi sallallahu alayhi wa sallam òun lẹ́yìn tó fún ẹ ní ráìdì but ká nípa ọkùnrin míì ní ẹ̀hẹ́n mo lè agree pẹ̀lú ẹ tó ń bó jẹ́ pé space tí ó mọ abẹ́ láàrin wọn yóò jẹ́ nǹkan tó pọ̀ unlike irú àwọn ọ̀kadà tí à ń sọ yìí olóbi jẹ́ pé tí ò bá kí ń ṣe wípé necessity ni ó mobìnrin gùn kò ń ṣe nǹkan tó dáa kí obìnrin mọ́ gùn lẹ́yìn ẹni tí ó kì í ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ The Guidance Facebook page. Follow, like, and share.